وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه اما بعد عباد الله يقول الله عز وجل في محكم تنزيله ولا تستوي الحسنه ولا السيئه ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم لا تستوي الحسنة ولا السيئة أبدا يقول الإمام السعدي رحمة الله عليه في تفسيره لهذه الآية الكريمة لا تستوي الحسنة ولا السيئة أي لا يستوي عمل الحسنات فذاك يرضي الله مع عمل السيئات وهو مما يسخط ربنا عز وجل والمعنى الثاني للآية الكريمة لا تستوي الحسنة ولا السيئة لا يستوي الإحسان إلى الناس مع الإساءة إليهم لا في ذاتها ولا في وصفها ولا في جزائها قال الله عز وجل وهل جزاء الإحسان إلا الإحسان الحسنة والسيئة لا تستويان شتان بين الإحسان وبين الإساءة إلى الخلق قال الإمام البغوي وهو يفسر الآية نفسها لا تستوي الحسنة ولا السيئة قال لا يستوي الصبر والغضب لا تستوي الحسنة ولا السيئة قال لا يستوي الحلم والجهل لا تستوي الحسنة ولا السيئة أي لا يستوي العفو والإساءة أسأل الله عز وجل أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه adúpẹ́ fólúwọ́ ọba wa àtọrọ àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kọ́bọ́gà wa àwòkọ́ṣe wa annabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábí annabi àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé súnà annabi náà tí ó fi dìjọ́ alkiyama olùwàmọ́sá wọ́n bá ń kìlọ̀ fún wa pé máa wùwà dáadáa o máa wùwà dáadáa o máa ṣe dáadáa o àsọ́tọ̀ ni tọ́lọ́hun ń pè níwà dáadáa ọ̀tọ̀ ni táwa ń pè ntí àwa mọ̀ níwà dáadáa kọ́dà tá a máa sọ jáde lẹ́nu òun ni pé a sílámọ́ yín ní kó mọ lónìí a mo gbọ́dọ̀ débẹ̀ òun lọ́kọ́ débi kó mọ̀ mi níjọ́ tí ń kó tèmi náà. aa ṣé ìyá alámọyín ló kú aa òun lè jẹ bẹ́ẹ̀ níjọ́ tí bàbá àwọn kú kódà látàárọ̀ dalẹ́ lọ́wà lọ́dọ̀ mi lọ́wà lọ́dọ̀ aa èmi náà gbọ́dọ̀ má wà lọ́dọ̀ rẹ o. a àwọn ọmọ onírin nu mọ́tò tí wọ́n wá nu mọ́tò yìí. àwọn ọmọ mr kinney ni a ah, bàbá wọn ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ mi sọ fún mi ń jò ní pé ọ pàdé àwọn títí ọgbẹ́ àwọn mọ́tò ọyẹ́ yìí náà wọlé èyí tí yorùbá mọ̀ sí dáadáa nù kódà yóò máa jáde ní ọ̀rọ̀ wa ń gbà míì náà pé ẹ dákun àwọn kinní wọ́n sì nídìí nǹkan báyìí wọ́n nídìí kinní níjó ní ìtawà náà ní àmọ́ rárá wa létí aburú. tí ò ní já lè ṣe dáadáa sẹ́ni àròpó ṣe àbúrú sí wa eléyìí làdámọ́ ọmọ èèyàn àmẹ́lẹ̀ yìí kọ́ lọ́lọ́run pè ní dáadáa ṣíṣe ọ̀n sẹ̀sánu ẹni ó ṣe ọ́ dáadáa òfun padà ẹni ó sì ṣe ọ́ láburú ọ̀fà burú jẹ́ tiẹ̀ náà ọ̀n gbẹ̀sánu ó ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọ̀ mọ́ kọ́dà ni mo ní ọ̀pọ̀ náà ọ̀rọ̀ wa tá a máa sọ a ẹ̀dá kan rán mi létí tó bá dijọ́ báyìí bàbá kínní fẹ́ ṣe nǹkan báyìí òun náà jẹ́ bẹ́ẹ̀ tí bàbá kínní ti jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ àrùn kò séèyàn lára jẹ náà kò sí ọmọlúwàbí kọ́bọ̀ lára rẹ̀ a máa wí bẹ́ẹ̀ ẹ wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọgbọ́n ayérayé. قل وبس sọ nù ولا Fussilat الحسنة ولا السيئة قل wala sayyi'a olúwa ní dáadáa ta burú wọn pàdé wọn èyí sẹgbẹ́ wọn ò rí bákan náà ìyẹn ni pé a mọ dáadáa ní dáadáa a sì mọ àìdáa ní àìdáa àmọ́ kí lọ́lọ́run fẹ́ káwọ́ ọmọ ṣe ti ń jẹ́ dáadáa fadfa billati hiya ahsan níjọ́ èèyàn bá fa burú lọ ìwọ wá fi dáadáa dáa padà èyí tí ń jẹ́ dáadáa nu lọ́dọ̀ ọlọ́run jẹ̀mọ́ o gbogbo èyí tá à ń ṣe ni à ń gbẹ̀san tá à ń ṣe láyé nu kò ní ládá bí ọba tún lẹ́sẹ̀ pẹ̀lú torí pé kìí ṣe gbogbo aburú ni ọlọ́run yọ̀ǹda fún ọ kó o fi rọ aburú bẹ́ẹ̀ dá padà ẹlòmíọ́ mọ̀nyún yà á náà ṣe báyìí ńkọ́ ọ lẹ́tọ̀ọ́ láti fa aburú san aburú in some instances. kódà làwọn elétò ayé náà ó ní you are taking laws into your hands ọ tó bẹ́ẹ̀ yá kéèyàn ó pé nísìnyí ẹ ẹbí wọn lóun ló fi mọ́tò gbá wa ọyẹ fàáta yìí náà kíkì mọ́tò wọn náà bọ́ ẹnu ẹ̀ ká à di ayé ẹranko nù ọ lọ fi sùn àwọn tí wọn ìyẹn ni pé kọ́dà gbogbo ọgbà ọlọ́run ọgbà wá láyé kọ́dà òfin náà gbà wá láyé ẹ̀ ká pé ọ̀sàbùrú sí ni èmi náà sì sí àmì ìtọ́ tiẹ̀ jù ní pọ́lọ́run ọgbà wá láyé ẹ̀. ó sì ṣe fún ọ tó ń fi dáadáa ń nù ń sanra nù ó ṣe fún mi mo ṣe fún un kò ṣe fún mi òun náà lẹ́tọ̀ọ́ kọ́dà yọ máa hàn ní òwe wa náà aró oko jẹ́ ọ̀jẹ̀ búrẹ́dì dandan ni kọ́ra su wálé ń tà dàgbà sínú àmọ́ kí láǹfààní páwa jẹ́ mùsùlùmí òun ni tó bá wọ́ nínú culture ní bá wọ́ nínú civilization wa nínú àṣà àti wa káfí alukurani tún ṣe alukurani tún eléyìí ṣe nínú àṣà wa ẹ̀dẹ̀fà àbílẹ̀ tí ìyà àṣàn wọ́n fi dáadáa pàdé àìdá èyí wọn ni dáadáa lọ́dọ̀ ọlọ́run èyí wọn lọ gbà ládá sí kọ́dà ládá nìkan kan gbà alukurani ni wọ́n tíráì rẹ̀ wò fa idà lẹ́dí bẹ́yìnà ka bẹ́yìnà hu àdáwà tún ka annahu wàlíyùn hamid èmi ò rí tí yóò bá máa dààmú sí jù láyé nínú gbogbo ìran èèyàn tèmi mọ̀ o èmi ò rí èyí tó tó dààmú tí yóò bá ń pa pé ẹ àwọn ọ̀tá ni àwọn ọ̀tá ni ẹ wọ́n tún ti dé bẹ́yẹ kan bá ṣèṣì bà ní orí kíní rẹ̀ ẹyẹ wọ́n tún rán wá bí nǹkan yóò bá e, e, inú pé yẹn ọmọ gbé ọ̀tá ni ọ̀tá ni tí yóò bá pọ̀ kò sẹ́ńtì ọ̀lọ́ta àmẹ́rù tí ò sí yòòbó tó máa dá abára wọn nígbà àwọn kan jẹun ìyapupa kan lé yín ẹ̀dákun ilé wo ni ò sí ìyapupa ìyapupa kan lé yín lọ́wọ́ à ń di ọ̀rọ̀ yìí ilé wo láwà á dé tá à ní rí kíni à ní rí ìyapupa àbí ìyá dúdú mẹ́ ọ̀pọ̀lọpọ̀ fámìlì ti dàrú nítorí eléyìí kódà wọ́n wo sẹ́fẹ́ lómi ìdẹ́bi pé ìyá rẹ ni òjò dà fún ọ ń ta rí mẹ́ ni pé <laughs> ìyá rẹ̀ gan ni ẹlòmíì pa ìyá rẹ̀ nítorí eléyìí pé ìyá yìí wọ́n ní wọ́n lò gbé wọn rọ náà lọ gbogbo alẹ́ ìyá ajogúnba nú àṣà wa ni àǹfààní ipò wa jẹ́ mùsùlùmí ni pé kùránì ọ̀wà tún bí ọba wọnú àṣà rẹ̀ sí òun là ń ké fúnra wa olùwà láǹfààní tẹ́ ṣe ń bi kẹ́ ẹ máa fi dáadáa pàdé àìdáa kó tó kàn yìí tẹ́ gbà lálìkìyàmọ̀. فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم لا يسوغون أصو تاري دوريري القرآن لو يبه ولا لودنا ويوري كأنه ولي حميم القرآن ni ma kiriki ma ma jẹ́ nìkan wọ́n wé funfun fún ọ wé dúdú fún ọ̀táhùn náà tán alukurani ní n ti sọ tààdọ̀ rẹ láìsọ ogun òun ni kò máa fi dáadáa pàdé àìdáa ńgbà ọba ya yóò so òun náà ẹ̀rù ọlọ́run ọba òun náà ń jọ kan àwọn tí ń bẹlẹ́gbẹ̀ẹ́ yín ní ó kíbò sí rẹ̀ pé aha bá fa idha alladhi baynaka wa baynahu adawa ka annahu waliyyun hamid olúwa ló ní mọ̀ bọ́ bá fẹ́ sọ ọ̀tá rẹ dọ̀rẹ́ rẹ nítorí lónìí o má wo oògùn kankí o máa fi dáadáa pàdé àìdá ń saburú sí ọ wọ́sẹ̀ sí ní dáadáa o ò lè ṣe é lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ márùn ẹ̀ mẹ́wàá tóun náà ó fi mọ̀ pé aláburú lòun tẹ́rù ọlọ́run ọba ó fi bòun náà and again kọ́dà nígbà tí ẹrù ọlọ́run ò tí bá òun náà another benefit ń bẹ ń bi máa ṣe dáadáa fi tẹ̀lé kíni àìdá anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. anabi huraira ta Allahu ta'ala anhu abu huraira ló gba hadithi yìí wà lọ́mọ́sá bá wa sàlékún yọnu rẹ̀ fún àti gbogbo àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tí a jí tí wọ́n já mọ́ ọ̀tún yàtọ̀ sósì nù. abu huraira ní ọkùnrin kan wá bá anabi ń jọ kan sallallahu alayhi wa sallam ẹgbẹ́ ni complain jẹ́ ìnàlíyà àkọ́ọ̀rì ànábì mọ́ láwọn fámìlì kan fa yọ̀tọ̀rún ní wà á sí lò yusi'una ilayya wa ahsinu ilayhim ahlumu anhum wa yajhaluna alayya ìwà ànábì àwọn fámìlì tèmi mà ní gbogbo dáadáa tí mọ̀ lèèyàn máa ṣe àmọ́ ní dáadáa kan tí wọ́n ṣe fún mi rí láyé àbúrú náà wọ́n tún sí bí a bá sẹ̀mí tèmi ọ ní sùúrù tí ní bínú bẹ́ẹ̀ mi mo bá ṣe nǹkan kékeré kọ́ra àwọn obìnú taláìmọ̀ kan kún wọ́n lọ́ba yí kẹ̀kẹ́ wájú ilé wọn lásán ẹlòmíì ọ̀fun ẹ̀pọ̀n bàbá ńlá rẹ̀ nítorí pé ọmọ èké kan yí táyà kọjá ẹnu ọ̀nà rẹ̀. aburú wọn ṣe sí mi wa uhsinu ilayhim àmọ́ dáadáa lèmi ń ṣe sí wọn o ah! قال النبي صلى الله عليه وسلم لئن كنت كما تقول بابا جيبو تي وي لوري لوتو فكأنما تصفهم المل ولا يزال معك من الله عليهم ظهير ما دمت على ذلك وعلى أمه gbogbo dáadáa tiẹ tó ń fún wọn jẹ táwọn ń fa ìdásán ni ìwọ ló ń fún wọn jẹ iná ló ń kó sí wọn lẹ́mìí wọ́n ń jẹ iná wọ́n ń jẹ èédú gbóná wọ́n ń jẹ ìwọ ìwọ wa lọ mọ̀ lópin ìgbà tí ìwọ bá ń ṣe tó ń ṣe ìní agbára wọn ò ní kọ ẹ̀dùn rógùn mi ètò ń dààmú kí tó ti kiri gbogbo ilé onílésí àwọn ọ̀tá yìí náà sáni wọ́n tún ti ní òsíbi tó gbà yọ ń bọ́ lọ́ọ́ gbà yọ ànábì ní tọ́ ọ bá ń ṣe dáadáa sọ́ta rẹ̀ bọ́lọ̀ fowó sóògùn kò ní jẹ́lé ọ wọ́n máa ṣe dáadáa sí experiences in life ti show bẹ́ẹ̀ oògùn dà lẹ́lòmíì lórí àwọn babaláwo rẹ̀ náà bí gba ah, ebó sì léyìn bú ni àwọn ah, kan wí bẹ́ẹ̀ ni kódà ilé tó ń gbé òun náà lọ́ba àwọn kọ à ah, lọ́wọ́ ní àṣà sí àṣà dìfì ti wí more than a thousand years ago ànábì ní lópin ìgbà tó bá rí bó ti wí agbára wọn ò lè kọ o wọ́n máa ṣe dáadáa sí wọn bí wọ́n ti ń ṣe kí ni bí wọ́n ti ń ṣe àbúrú sí ọ ọbẹ̀ lọ́wọ́ lọ́nkọ́ mẹ́sà ṣe ń rọrùn fún àtẹ̀yìn o aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد جماعة مسلمين آية القرآن لان كيف راوا ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم أي أن هذه المرتبة لن يصل إليها إلا أولو الصبر جعلني الله عز وجل من ذوي الحظ العظيم olúwa ọ̀dẹ́nu dó ń bi àyà tí a ké fúnra wa tán yìí ó tún sọ̀rọ̀ síwájú níbi a tú dé fúnra wa pé sọ fẹ́ sọ ọ̀tá dọ̀rí ayò ọ̀nà tó gbà ní sọ ọ̀gbẹ́ kọ ọ̀fẹ́ kágbára ọ̀nà tó gbà ní olúwa wa lámà ẹ eh, ọlọ́run tó dá wa tó mọ̀ wá èèyàn ọmọ ẹsẹ àtẹlẹ lomi ọgbà ṣé mo gọ ni <laughs> nígbà tí ń gọ fún ọmọ ẹsẹ kémi ọmọ ẹsẹ àtọ. àmúlùwá ní wà máa yọ lakọ́ ha illa alladhina quality kan ló need to achieve this òun ni kò jẹ́ onísùúrù tààrà olúwalẹ́ nìkan ní kápá ń ta kébùn yìí àbáwọn wo illa sabaru àwọn tí wọ́n sọ sùúrù dẹ̀wù tí wọ́n gbé wọ̀. wàmá yóla kọ́ha ilà ru hadin azim olúwa ní again ẹnìkan wá ní ṣe bá ti wí yìí o àyàfà àwọn tí pin tí wọ́n tóbi lọ́dọ̀ ọlọ́run alimami kọtada nù àwọn àgbàfà mẹnẹ sálàfi sọọli rahimahumọlọ ọlọlimami kọtada ilà ru hadin azim alhadul azim huwa aljanna ayé. وما يلقاها إلا من وجبت عليه الجنة alimami Qatada ní tuma aya yìí ni pé ẹnìkan ní ṣe bọ́lọ̀ ti wí yìí àfẹ́ni tí ó ti wà rìkọ́dẹ̀dì pọ̀ máa àlìjẹ́nà ní látàyé wọ́n máa lé ẹjọ́ sí ọ wọ́n máa lé kú sí wọn àbí bí wọ́n ti wí náà kọ́ wọ́n máa ṣàbúrú sí ọnu ìwọ sì máa ṣe dáadáa ẹ̀wò many benefits láyé ń bí kó tó kan tọ̀run àṣẹ náà nà àlìjánà náà tún nù àlìmọ́mù kọ̀tádà ní illa man wajabat alayhi àlìjánà ẹnìkan ní lágbára àti sẹ́ńtà wí àfi kó jẹ́ pé ó ti wà recorded kọ́ mọ àlìjánà ní látàyé ń bí ọlọ́nkọ́ mọ́sá sí rọrùn fún mi àtiwọ́ inú àwọn díẹ̀ tá a fi wá rí i pé ní it's not an impossibility kí ṣètọ́ ni ọmọ wàá tán pé tọ́ ọkùnkì lẹ́yìn ò lè lágbára rẹ̀ àwọn kan lágbára ẹ̀ àmọ́ wọn kéré ọlọ́njá wà ná àwọn gbogbo ẹni olóríire máa kéré ni àbí gbogbo lẹ́yìn tí gbọ́ pé olóríire pọ̀jù olórí ibú lọ rí olóríire máa kéré náà ni ọlọ́run kọ́ kà wá kúnnú kékeré òun náà ni àmín nínú àwọn tí ó dé ipò yìí alimamu ahmad bin hanbal wọ́n lẹ́nìkan bú imamu ahmad ń ń gbèsè pé wọ́n á wí fún un pé yá imam ẹni báyìí ìmáàmù bá kí àdúrà mẹ́lẹ̀ má tún sàdúrà fún ee tọ́ ọ̀lọ́ndàkùnmọ́sá fọ̀nà mọ́ ẹ̀ ọ̀lọ́ndàkùnmọ́sá sàánú ẹ̀ a àwọn ọmọ kí wá ní ṣé ẹgbọ́n tí awí àbẹ̀sì wá gbọ́ àní ń wí báyìí ó bú yín ó parọ́ mọ́ yín ó ṣépè fún yín pẹ̀lú alimọ́ mahamadu ni mo gbọ́ àmọ́ ṣé kémi ojú al nínú ni nítorí díẹ̀ èmi ti kanú alukur'an olúwa ni wá ìdá khatabahumul jahiluna qalu salam olúwa ní gbogbo ìgbà táwọn aláìmọ̀ kan bá ń wí tí wọn ìwọ máa sọ̀rọ̀ àlàáfíà fún wọn èmi ti ké ìwọn bo ni jù sí alimami ahmed bin hamad nínú àwọn tọ́lọ̀ ní ó dépò yìí sheikhul islam ibn taymiyyah rahimahullah àgbààfà ibn taymiyyah ọ̀gá gbogbo sálàfí gbogbo ẹni tí sàlàfíà tiẹ̀ ọba jọ ti Ibn Taymiyyah òkúrọ́ ni Ibn Taymiyyah ọmọ kéwu rẹ̀ àgbàfà àgbà sàlàfí Ibn Qayyim ọmọ kéwu àfà àfà àdá àgbàfà Ibn Qayyim lọ́kọ̀tà yìí kalẹ̀ ńbẹ́ nù tíra rẹ̀ Madariju Saliki fi manazili iyyaka na'budu wa iyyaka nasta'in ọlẹ́nìkan bẹnu àwọn ọ̀tá àfa mi Ibn Taymiyyah kọ́ hàn òun ni ó gbógun ti Ibn Taymiyyah ó ń bídíà ni gbogbo aburú tó lágbàá ní fi lọ Ibn Taymiyyah òun wá gbọ́njọ́ kan kó kú inú wọn á dùn pé yes alhamdulilayi ọkùnrin yìí lọ fàáfà òun bá fò òun sáré lọ bá Ibn pé ẹ kú oríire ọkùnrin yìí ti lọ ọkùnrin yìí ti kú ọkùnrin bú tí máa dààmú yín ti ń pìtì náà yín o ó lẹ́ẹ̀ pé kí ni wú báyìí fún àfa Ibn Taymiyyah sí lójú rẹ̀ bá yí padà sí mi àwọn àlùfáà gidi àwọn sálàfí tààrà ó ní Ibn Taymiyyah bá yíjú padà sí mi ní bá ń pé kí ló ń wí lẹ́nu yìí èèyàn kú àbí kí ló ń wí ọyá kíá nísìnyí bá ń béèrè ilé wọn ká lọ kí wọn ń bẹ lákọọ́lẹ̀ o madariju salikina fi manazili iyaka na'budu wa iyaka nasta'in ah Ibn Qayyim ní ìwà ń wò pé kí ní ń ṣẹlẹ̀ yìí èmi náà mo tún wá mú àfa mi lẹ́yìn lọlé àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n ń kẹ́dùn pé bàbá àwọn kú ọkọ àwọn kú ó ní Ibn Taymiyyah wá lọ ọ ń kí wọn ẹ kú rọ́jú o ọ ṣàdúrà fún ọ tún wí fún wọn nípa bámbárí ẹ ọ wá fún wọn pé gbogbo ohun tí máa ṣe fún yín gbà wà láyé ẹdàkùn dákun bẹ́ẹ̀ bá ti ní ìdí ẹ̀ máa ké sí mi ẹ̀yìn dùn fún yín nípò rẹ̀ wala tastawi alhasanatu wala sayyi'a idfa billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun كأنه ولي حميد وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ọ̀kan náà àwọn àgbàfà sálàfù kúnmọ́ àwọn sọ fún wa lọ́nà òwe tí èyí wa wọ́n ní kí ló dé tí wọ́n ma nìyàn tó dàbí igi eléso igi ọsàn igi mango àti gbogbo igi tí ma sọ sọdún igi sin hmm? èéṣe tí wò rí bẹ́ẹ̀ táwọn èèyàn máa lẹ òpó mọ́ gbò wọn bá dá padà kí ni ó jù sí wọn ní tí wọ́n jẹ tí wọ́n gbádùn ẹ òkò làwọn ẹlòmíì ọwọ akatapọlti ẹlòmíì ọwọ akúnmọ pé mo fẹ́ kàn ìsìn yìí ni ìsìn lọfẹ ká yóò rè gbogbo gbogbo branches yẹ ni ó rè dànù kò jẹ gé ọ gbádùn mọ́ àmọ́ kí ni gé san padà yóò fún ọ ní ọsàn yóò fún ọ mọ́ngò tó gbádùn yóò fún ọ nísìn alfa salafi níbi kí wo ti jẹnu bọ́ bá fẹ́ jọ anabi sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá síbẹ̀ fẹ́mi àtẹ̀yìn o. gbogbo ẹni ọba yàtọ̀ sáwọn tá a wí yìí kọ́wẹ́ ń tọ́jọ́ o kọjú àwọn sálàfò kọjú anábìwa muhammadu sallallahu gbogbo yìí tá a wí yìí ọba wọn là nábì sallallahu alaihi wasallam àwọn ará ará tọ́ wọn kó nira bá nábì níjọ́ tá nábì sáko mẹ́ka pé wàhálà pọ̀ lọ